ká mọ̀ yàn kí ẹ̀jọ yóò bẹ́ẹ̀ jẹ́ gidi. àdèmàyà ah. àyèmàyà mi bébí jọ̀wọ́ òjò ti rọ̀ wọ́n àṣeyọsúlà àgá tó kọ̀ mọ́ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀. má kẹrùkù sẹ́mi láàjáre. ìyẹn jẹ́ kí n sọ̀rọ̀ o ló ti ń ṣe ya bí bọ́tọ̀ o tú sọ gba kẹsìnkẹsìn mọ́ lọ bàlẹ́ kàjèjì <laughs> ọ̀rẹ́ mi wọ́n ti bẹ̀ mú pìlà wọ́n kó ọjẹ́ wo ṣe wọ́n wò mí ni ọmọ fún mi láwọn olùkù kan tí wọ́n mú mi rántí gbogbo ìgbà kan tí o ti dá. ìwọ ńkọ́ sí fìlà rẹ dàbí kóńgò èsàn. Ah, ah. orí ìríra rẹ ọmọ kémi kúkú ríra rẹ. èmi náà rí tara mi. Ah, tọ́ba wa rí fìlà rẹ. irọ́ ni sí tó fi yàtọ̀ sí tara mọ́ bọ̀ bígbà tí bá ń lọ pàtó. o rí nígbà tó olùgbà ńgbà tẹ̀ ń kéwù ń bẹ láyé tọ́pọ̀ ńgbà tẹ̀ ń kéwù abiola ń bẹ láyé òkùnbí ẹsẹ̀ dé fìlà olówó ní débẹ̀ tálíkà ní débi tiẹ̀. àkòrí dàbí ẹni tí wọ́n sọ̀tún kàtàmọ́ lọ rúbíríkìlà. àwa ń sọ̀rọ̀ ayé mko hmm. sáyé tá àwa ayé ìsàgàrí àbáyé kí la wà náà. a ah, mọ̀ mọ̀ dára o. o ti dàpọ̀ mímu náà lójú. a ah, kò sí wà náà. <laughs> olóòdù ọba. ààrẹ rìn rìn. olóòdù ọba. afẹ̀yìnrìn dé sẹ́yìn. kí lélẹ̀. ẹkùn ni tí ìjẹran kà sí torí mo fura pé mo ṣe fi ọ́lẹ̀ kan mo ṣe bá ọ. o ti yòrò kó tó dé. ẹ̀jẹ̀ ti lọ lára rẹ̀. àwọn òpin ìrìn ìyàtọ̀ ló jẹ́ kí ìjọ lọ lára rẹ̀. Ah, ṣé wọn náà rìn káàkiri. ọmọ pé káàpù tí mo wà ní sẹ́yìn ló le tó jẹ́ pé ẹ nílẹ̀kùn àwọn kidnapper lè wọlé kan jí anybody gbé kán máa bẹ̀rẹ̀ lásán ọ̀sán. ọwọ́ pé sọ pé bí ó ṣe wà á wò àrílẹ̀kùn àti ni hmm. ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n ti máa ń òfin ní sẹ́yìn ó ti di gáràjì tí àwọn mọ̀ta ti ń gbóra wọn gò. ẹ wọ́n ti ẹ wọ́n ti lọ sí factory. Ah, àwọn ọ̀gbẹ̀rẹ̀ ti lọ kógò wá hmm. níjọ́ kan nínú òbí wọn omi ọkàn gbègi mọ yín lọ. báwo lẹ ṣe ṣe ó lẹ ti padà nílẹ̀kùn báwo lẹ ṣe ṣe lẹ̀kùn. ibi tí wọn lọ ni ọ sọ mọ rojú òfò fún mi. kí ni wèrè ń wò. mo ti ẹ̀ fẹ́ràn rẹ. mọ wulẹ̀ fi nura. Ah, ah, nǹkan gidi ni torí rẹ mo fi rà wá àmọ́ kọ́ mọ́dà ìkọ́wé mo wá fún ọ ní nǹkan tí ọ̀bọ ọlẹ́jẹ̀ mu jẹ́ kémi kọ́kọ́ sí di hmm. fojú sí fókọ̀sì o fókọ̀sì o. wà á dàkún wàrà mi fókọ̀sì o kọ́mọ lọ sí ìdíjọ́. so ti ah so ti ah, ah. olóòdù ọba ẹnukó àbàjẹ́ ẹnukó ìsẹ́yìn lọ́wọ́ à ń gbòòrò. arán mọ́ra sọ ìsẹ́yìn ni òun sọ jẹ́ ẹ sí gangan kí n fi gbé ọ débẹ̀. pápá pápá pápá. àwọn ṣe gbogbo ọ̀nà lọ rọra ah mo wulẹ̀ fi tọ́kọ̀ járe kí ni nǹkan náà nà. ẹni tó ti lápá ni mo fẹ́ lápá lójú ẹ. alálàgbẹ ni ọ eh, sáàmù fọwọ́ bu onu ewu bẹnu afẹ́rẹ́ hmm. ṣé ṣé tòní ni. Ah, èmi ò gbọ́ tó dùn tì. ṣé kì í lu kùdéètì. yóò ṣe lu kùdéètì ah, kí ni tí ń bẹ láwọn original ni. ṣé kì í expire. Ah, èmi ò fẹ́ mí ìsìn kankan mọ́ ẹ̀yà hmm. dàkú gbẹmú gbẹmú gbẹmú. ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore. táwọn ọmọ aráyé ń pè lálápò kà dasẹ́de pinnu. ee tí ń gbé ní ibi kàlòkàlò. wọ́n ah, ti gbé wa mi báyìí o. ṣé mo pàrọ̀ fún ọ hmm. ọmọ ti pẹ́ńjẹ̀ wù o ti bọrí bọrí orí gan ti fẹ́ pamọ́. bí ìbẹ̀ wá bọrí ni orí burúkú ò ní ti dàbí tèmi. oríire mo gbẹ́ngbẹ́ tó rìn sórí tóbi orí kórìí mi ọ̀pẹ̀ ká ni bí ewé ọ̀gẹ̀dẹ̀ orí àsórí tóbi wá dáa ni. orí ẹlòmíì tiẹ̀ máa ń dán ni bí ẹyin awó. ẹyin awó kí sórí wà ní tó ń dàbí àpáta àdára ọlọ́run mo wọ ẹni tó gbé fún mi kú mẹ́ fọwọ́ tèmi sí òtò lọ́wọ́ burúkú lọ́wọ́ ẹ̀ lómi ìbí ìtọ̀ fàfà. Ah! ẹ ṣàròra ìwọ̀nba ni wọ́n mọ̀ ṣe mu díẹ̀ díẹ̀ tá a fi parí ọ̀rọ̀. ìṣèbọ bẹ́ẹ̀ ṣe mú nínú rọ́bà mu kàn nǹkan pàm márùn yóò múlẹ̀ kan ní ọ̀sẹ̀ ìgbòlẹ̀. Ah! ìyá ti bọ́ ọmọlẹ̀ bí ẹgbẹ́ sùn wọ fún rẹ ṣe ń dá tòlótòló. ẹ tó gbọ́dọ̀ lé ọmọ olè. Ah, nígbà tí wọ́n mu ti ọ̀n pọ́tọ́ sí ni bí akọ wa kọ́mọ́kọ́ rú pé tọ̀ kọ́ ọmọ ká ìtàn ràn mí ni. èmi mú mọ ẹni tó gbádùn. oṣooṣo sì tó kí n kí n bò lọ ń lọ. kọ́lá bá yọmídé lára rẹ àbọ̀wọ́ ti ń bẹ̀rẹ̀. kọ́lá ẹ̀ ń tí bá apá ń bẹ lára rẹ sọ́ọ̀mọ̀ ni ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. ọ̀rẹ́ mi ọlọ́run wa ní fìtì ẹlẹ̀ báyìí kò wá rogun àkóbá. àmì àtiwọ́ náà ṣé ò le. ẹrù kan ń bẹ lókàn àyà mi tó tóbi jù mí lọ. ẹ ká ló ń tọ̀hún. à kò sí dákun ṣàánú mi ràn lọ́wọ́ má jẹ́ kí fílíǹsì ọ̀pá mímọ́ náà le. kí wàá ti ta ni. èmi àti ẹ̀yin arábìnrin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbà sínú nígbà tí n sì ń bí sẹ́ni mo ti lù sí fọ́ọ̀mù. tó ẹsẹ̀ kó wá nulẹ̀. ọmọbìnrin tó mọ́lá tí gbogbo ara rẹ̀ mọ́ bí apá sọ̀rọ̀. ṣé kìí ṣe miss comfort èmi ò mú ọkùnrin. tó ẹsẹ̀ dé tó ní gbéraga o. Ah, kò ní gbéraga o. kọ́fọ́ wo ló ní gbéraga. Ah, báwọn bọ́lọ̀ tí wọ́n ń dáwọn èèyàn mí nù. ta ló sọ bẹ́ẹ̀ èyí tó sún kẹ́yìn bí ẹnu sún mọ́ òkè o. ọ̀tẹ̀ mi lọ́rùn bẹ́ẹ̀ mo sì fẹ́ bẹ́ẹ̀. n ah, bọ̀dọ̀ fẹ́ gbéra nìwọ̀n náà ibi sẹ́yìn náà ló gbé lọ kò sí tí mo rí gbà wọ́n wò rè bẹ́ẹ̀. inú bí náà mo ti fẹ́ sá nígbà ń bá sáà tí mo fẹ́ sá n ó sì fi lẹ̀ sórí kan fọ́tò ń wò hmm. ẹran àgbà ni o. sọmọ kékeré wa lè mí ni. ọmọ ijó ni ọ. títí títí kìíní fi ṣe. Ah, ah. sọ̀rọ̀ ẹni tí bá ti ń wọ̀rùn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ní wa kankan fọ́ o. ọmọ tán bí lójú mi tí mo kó kọ rẹ̀ lọ́jọ́ ní báyìí àwọn ọmọ ti wọ twenty one years twenty two years èmi náà kéré mọ́nú ayé. Ah. ẹ bá fẹ́ gbẹ́ pósí ló lè fẹ́ kan fọ́ o. ẹni tí wọ̀rùn yẹn yẹn oyè mi ó wọ̀run but. olówó ni mo ti irọ́. yóò blọ. kọ́ ẹ̀ kò bó tiẹ̀ nítorí wàhálà ti yẹn ni torí tèmi sọ ẹ ló lè gbẹ́rù kan fọ o. ẹ mọ òun ara mi máa gbé e ah, ó di ìkúta mẹ́rù rẹ. a ó di ìkúta ah, mọ́ o torí ní ìsinmi ọ̀dà ṣàgbé e tán fún ọ. filẹ ọmọ àdìkúta ni mo ṣe tán àti gbẹ́rù rẹ àwọn tí ń pọ̀ kí ní ìlejò bó ṣe yẹ lọ́wọ́ sọ̀rọ̀ mi. èmi àti ìwà aṣọ lóró àti kọ̀ǹfọ̀. lẹ́yìn miss kọ̀ǹfọ̀ miss sórí kò mọ̀rọ̀ sọ ó sì wọn bèbí nìkan ní máa gbé kiri. ilẹ̀ ah, ṣé bí wọn mọ̀rọ̀ sọ ni èmi náà mọ̀rọ̀ gbọ́ èmi mo ṣe wà yìí bó lóúnjẹ bá rí mi tó rojú koko àìjẹ́ èmi náà fi tẹ̀ lọ́rùn wọn ò ní fẹ́ lomi sí ọ̀nù compound àbẹ́ni tí ó bá ya wèrè. so rẹ́rọ̀rọ̀ rẹ̀ bó ṣe dé best friend yẹ best hmm. friend tó ní gbà bẹ́ẹ̀ ni o. a ah, ọlọ́run ní gbà fún gbà bẹ́ẹ̀ nígbà tí ẹyin ọlọ́run mú mi láyé lọ́ni èmi kórìíra gbà bẹ́ẹ̀. gbà bẹ́ẹ̀ ò fi gbà kankan dà ah. síbi bó ṣe ṣe wá rí gbìgìrì mọ́lẹ̀ bí àrùkàn mọ́lẹ̀ kan ni ìmọ̀ ó wá rí bí pẹ́ẹ̀kì sọ̀fíọ́. kò sẹ́ni ó dá lójú gbà bẹ́ẹ̀ bàbá ẹ̀ gangan ò sì sún wọn o. nbọ lọ́dẹ asítọ́pọ̀ òkè tẹ́yìn rẹ̀ fúyẹ́. ẹ wájú ṣe rí ẹ wo bẹ́yìn ṣe rí. èmi ò tiẹ̀ mọ̀ bí ìmọ̀kùmọ̀. ọmọ náà wàá rí rí. Ah, irọ́ ni. ọmọ ìyá dẹni dé ọ̀gbun o. irọ́ ni. ìyàtọ̀ tí ń bẹ láàrin òun àti sídìí báyìí kékeré báyìí. sídìí kan CD sídìí kan náà. pẹ́ẹ́ pẹ́ẹ́ pẹ́ẹ́ CD. sídìí. kí ni ìyàn. a ah, ajimọ̀rò orin àwẹ̀ mọ̀mọ̀ sídìí mà ni. èèyàn ti ń sùn nínú èdú. a ah. sọ pé òun ò ní wẹ̀ pé ọ̀gẹ̀lẹ̀ ti ń mú ni. àwọ̀ ah, ọlọ́run àbí àbọ̀mọ̀ kú ọ̀rọ̀ wọn. wo tí wọ́n á ṣètò ọ̀rọ̀ fún ọ hmm. ẹni tí ọba mọ̀bọ̀ ńkọ. yóò sì bí ọ̀gbọ́n. ní tó bá fẹ́ mọ̀ pọ̀ fẹ́ fẹ́ kọ̀ǹfọ́. a èmi náà lọ lè rọ́gẹ̀dẹ̀ sílé ni wọn bẹbí o. ìtì máa bí mi nùnù á mọ sọ̀rọ̀ jù yóò àmọ́ fẹ́ yín. kí ló tún rí ta ní ìfẹ́. nígbà ìwọ ṣe ti wí yìí rán. ṣé kí n wá búgbe ni. Hmm. Ah! ọlọ́mọ fi jẹ wá síbi tó nira. kì í ṣe bí ìtọ́rọ gbà bẹ́ẹ̀ o ah! kọ́lọ́ mọ́ fẹ́rin wa sọ́tà lẹ́nu. alágbàkún àkótún rè sún ọmọ ni. adáàmọ̀gà ìwà kò ní ajẹran lẹ́ran láà. ǹlẹ́ hmm, o ọ̀pá tí nìkan lè kọ̀run ajẹran mọ́ lẹ́ran lára chocolate fi mí sẹ̀sìn ṣé ò hmm, sí o. àdúpẹ́ hmm. ìwọ̀nba ń tẹ́ kó jẹ lára wa náà lẹ́kọ́kọ́ fi kì wá dúdú yẹmí èmi náà mọ̀ pé tí obìnrin bá fọ́ fún lára ọkùnrin ni mo fi ń ta wọn ọ̀hẹ́ ń ta ẹ̀yìn ìdákùn iná burúkú kan ní jọmi lábẹ́ aṣọ. ẹ bomi pa. kò sí ìpanu mo ṣe gbẹ́jọ́ mi lọ́dọ̀ mo lọ ibi iṣẹ́ ẹ̀wọ̀n sì tá ń lólobó pé wọ́n àmọ́ ń gbà mo dé èmi náà fojú ara mi rí wọn ah kíní kan ní ń glita yìí máa pọ́ ọmọ tí ń dáàsù yìí kó tó di pé àwọn onísùnmọ́ tó ráàsù rẹ̀ ah jẹ́ ń ra mú dákun so many ìlà àmọ́ kan fọ́ ọmọ fẹ́ là dákun nígbà mo délé mo wá ah kí n tó bẹ́ sọmọ yìí tí àwọn ẹni tó súnmọ́ ibi mo ti wá ń fi mú fínlẹ̀ ibẹ̀ mo ti mọ̀ pé ìwọ lẹni tó súnmọ́ tó fọ́ fún tó gbà fún tó lè gbọ́rọ̀ sí lẹ́nu dákun jẹ́ máa kọ̀ǹfọ́ọ̀tì kọ̀ǹfọ́ lórí kọ̀ǹfọ́tà bẹ́ẹ̀dì jẹ́ máa fọ́ nbẹ̀ dákun. káyé ilé fò. so mọ̀ pé lọ́ba ni mí hmm. ìran lọ́ba lọ́ba ni máa ń sọ tí mo sọ nǹkan máa rọrùn kan tó sọ ráìmù sí hmm. ayin dákun gbé mi débẹ̀. ọdọ kan fọ. ẹyin ọlọ́ládé bùkátà ló dúró síwájú rẹ̀ gbé mi débẹ̀. orí <laughs> kò ní kọjá yìí ni. ìwọ fẹ́ fẹ́ comfort o fẹ́ máa fọ́ comfort káyé ẹ lè fọ́ àbí bẹ́ẹ̀ kọ́ comfort o ò kí n ṣe level comfort. kí ló rí. ìwọ tó ní àrùn ìwọ tó wúlò. ẹyin rọrọrọ àmọ́ kìmí koríkì mi káwá ní pé mo láwọn ìyìn sì wúlò kódà ìyìn lè ṣe give away kì í ṣe lórí ọ̀rọ̀ obìnrin o obìnrin tó ti gbà mí tó ti jẹ lára mi tó ti fowó mi ṣe nǹkan rẹ̀ tí n bá lose count jẹ́ kí n sọ pé wọ́n tó eighty six. <laughs> lórí five hundred àárọ̀ two hundred ọ̀sán. àá ọmọ yẹn mọ̀ ń gbà lẹ́nu iṣẹ́ mm. nígbà mi mo máa ń gba two b kódà kí n bá pàdé pm gidi wọ́n máa ń san three thousand mm. èmi sì máa ń lẹ̀ bẹ́ẹ̀ mm. bèrè mi lọ́wọ́ àwọn òṣùkù ìran náwó náwó ni mí. àǹkárá jafọ lórí burúkú tó wọ̀ ló jẹ́ kó máa fún ẹ ní kíní pẹ̀lú ìkápá. àǹkárá wòtòwò tó mọ̀ wọ̀ jàkáàdì sí yàtọ̀ sí olómi olómi ní máa ń fà yàtọ̀ bá kọmọrúwa ní títì ṣe lè ìmọ̀ tu ni tó bá sì ti tú àtúnran tàbí òsì. òsì sọ mí dìran. irọ́ wo o mọ̀ pé tí wọ́n bá fẹ́ dọ́dọ̀ lọ́ngàn nípasẹ̀ jésù ọmọ ẹ̀kọ́ ṣoṣo tó bí fún wa ni tó bá fẹ́ rí kọ́ńfọ́ torí pé wéèrè ni mo ṣe máa tú ni mo máa pè lórí kí ẹ̀ mo dé ó dẹ̀ máa ná mi ní ẹ̀jẹ̀ itọ́ àti omi ra ibi ọ̀gbọ́rọ̀ lọ ó yé mi fifty k mo wá. ó sì sọ̀rọ̀ bí ẹni pé oníbùkátà mi tó kọjá kọ́ńpáàdì tàjọ wáyé wọ́n ṣe bẹ́ẹ̀ sórí láàrin mi àti ẹ̀mọ́dà pọ̀ nítorí pé mo fẹ́ gbà pàṣẹ sọ́dọ̀ kọ́ńfọ́ ni mo ṣe pè ọ́ èmi náà lẹ́nu tí mo lè fi bá a sọ̀rọ̀ àkókò olúfẹ̀mí mi tó bá fẹnu sọ gi hmm. hmm, ìsìnkú yóò ní fure nínú ilé yìí ní tó bá wù mí ni mo gbọ́dọ̀ mọ̀ jẹ. lọ́ba lọ sí tó wù ẹ́. ìran lọ́ba lọ́ba kì í wọ́ra rẹ̀ lẹ̀ mo ti sọ́ọ̀lẹ̀ kan ọ̀yọ̀kọ̀ ọmọ tẹ̀lé mi lọ sórí láàrin mi àti ẹ̀ ó ti yọ jẹ́ǹtẹ̀ tún bí. owó kíni owó kọ̀ǹfọ́tẹ́sán tí mo ṣe rí ó rí mi ni. mọ́ pàkéjì mọ́ pàkéjì aṣọ téèyàn bá wọ̀ náà náà fi ń price èèyàn lọ bèrè rárá tó bá dé pati bó bá ti múra wọn ti kún olówó bó bá ti múra ni wọn ti kún olóúnjẹ bó bá sì ti múra wọn sì ní ẹwà jókòó mi ibi nìkan jókòó sí ẹ má jókòó mi. ṣé kí wọ́n kó sí sequence inú ilé ni. àpẹẹlú pé wọ́n sọ ilé náà ṣébí àmọ́ bí tó ti mú kọ́dà kan fẹ́ lòdì tó kọjá super ni àpọ́n wàá ní mi o. o ṣeun fúnra ẹ lọ bá wèrè lọ́balọ́ba lọ gbẹ́sẹ̀ lé ló ọmọ pa àwọn ọba máa ń gbẹ́sẹ̀ lé yàwó ni lọ gbẹ́sẹ̀ lé kọ́kọ́. yé pé ń wèrè ẹni tí ń wo wèrè lèmi náà gbogbo obìnrin tí mo ti déètì pátá wèrè ni wọn èmi náà máa ń twist brain wọn ni ìmọ̀ capable. lọ bá wèrè. bó wàá lọ sí fẹ́ ṣe túbú rẹ báyìí. èmi mo gbowó kéré jùlọ ẹ̀ máa gba ten thousand torí pé ó jẹ́ neighbors neighbor. neighbors neighbor kọ́ṣì dànù jàre. èlò wọn gbà fọ́ ọmọ hospital. èmi ò mọ̀ ọ̀rọ̀ fẹ́ gba five thousand. ẹyẹ àbí ẹ tàbí olú máa ń sì kìnnú yẹn ilẹ̀ máa mọ̀. ee èmi ẹ̀fọn gbọ́dọ̀ jẹ́ mi ìwọ́n ní ẹsẹ̀ sí ẹsẹ̀ sí tó ní ọlá. kọ́ṣì dànù mi ò lẹ́kẹ̀yìn tó gbẹ fi mílẹ̀ jàre. wọ́n wọ̀ mi wá sọ́nà ọ̀dọ̀ rẹ̀ mo rí ọ tipẹ́tipẹ́ àtijọ́ wà níbi tipẹ́ mi mọ̀ mọ̀ dẹ̀nu. ojú ẹ ló fọ́ ojú ẹ ló fọ́ ojú èmi ò fọ́ ojú ẹ ti fọ́ mi gbọ́dọ̀ tó máa rólù mi tún gbọ́dọ̀ mọ romance òsì kó sì ti ń bẹ lára èmi ló ṣe. rárá o mo kàn ń sọ pé mi ò lè fẹ́ ní ta ti jọ ń gbénu pé ìgbà mi pa sọ fi mí lẹ̀ jàre. ìwọ náà wá flattery. kí ni kò sún sẹ́yìn eh, ṣé olórí ẹ̀ lè eh, ti sọ ah! fi mí lẹ̀ jàre. kó sì dànù jàre lórí ibu. iwájú bíi ti jósì ẹ̀yìn bíi ti wẹ̀yìn ṣe rí. Ah! wọ́n mọ̀ yàn àwọn tí wọ́n gbójú kò lára rẹ̀ tán bá wù ọ́ látẹ̀yìn o. àwọn tó ń kó mi náà jẹ́ láì mi sí kán má ṣe fara lẹ́yìn rẹ̀ àmọ́ tó mọ̀ ẹ̀ bá gbà tí mo ṣe bẹ́ẹ̀ tí mo lásùn kàn fọ́. Ah! kọ́kọ́ máa ma gbà pẹ́ẹ́ wáwọ́ ẹ turutu wáwọ́ ẹ nílẹ̀ ariwo gè nílé wọn. Ah, rọra máa tẹ náà làmbá fọ láǹpù flọ láǹpù ni globe ẹ̀ kan jò ni káyọ̀ kó máa pẹ́ ń bíbá ẹni mi ìbálọ́ra globe. Eh, àmọ́ o try sí ti rí ọ lè yẹ. brown and cream, kan ló tún wá ní touch of white. <laughs> ah ẹni tó bá ga ó ga ni ọmọ tó bá ní ògo ológo ni ah, yaba mo ti máa ń ráwọn báàgì tó máa ń pọ̀ báyìí. ọlọ́run máa jẹ yaba báwo ṣóòrì gúúsì ni vl ni àwọn lv àti vl wọn papọ̀ àwọn lv wà wípé àwọn ti lórúkọ wọn wá kúkú fún orúkọ yẹn fún vl àwọn náà lọ jìbọn wọn dá padà ní ṣórélè vivian fowler ni. vivian fowler ṣé skul náà ti ń ṣe báàgì ni ṣebí skul yẹn ló wà níbi ṣáìdì unilag. ṣé skul ni Vivian Fowler <laughs> designer ńlá àwọn tó yẹ pé àwọn olówó nìkan ló mọ̀ wọ́n polówó wọn polówó wọn lábàásádọ. bí iyọ̀ ni kò sẹ́ni tó ṣé ń polówó iyọ̀ ni. that means pé léyìí sí báyìí olúfúnmiláyọ̀ rasom kùtì ló máa jẹ́ àbí bí ìnáwó àrùndín. ṣọ́n ṣe báàgì kan tó lò ní ìgbà tẹ́lẹ̀ ti jẹ́ bàbá mi. lọ́jà rere ipá ẹ̀ ti máa ń pọ̀ jù sórí ọ̀rọ̀ apá tó ń bá mi sọ yẹn mi rò pé àlejò apá sí mi. èmi náà mọ̀ pé kò sí ní level kò sí ní kálíbà ẹ̀ èmi mọ̀ ẹni tó bá da o big kan fọ́ o big o big o tún ní tẹlifíṣàn tán hangi tí ń ṣe pé bóyá orí ṣẹ́ẹ̀fù ló gbé sí ó bá máa lọ́n wá nǹkan ó pé kí n yọ. kútọ̀ ni mo ti máa ń rí rẹ̀ lábẹ́kúta ó bíìgì gan. so mo á wò pé jẹ́ ká ṣe báyìí bákan ọmọ wa máa play ẹ bíi pé o ti o ti o ti ń fẹ́ torí pé apá ó máa ń náwó ó lè ní àwọn àmọ́ tó bá ti di ọ̀rọ̀ olóbìnrin tó láìkì báyìí ah ó máa ń ná last card ẹ ni a kò máa gbowó lọ́wọ́ ẹ ni. mi máa bíìgì gan taste mi máa high gan. <laughs> ó láwọn òbò tó bá ti dọ̀rọ̀ olóbìnrin dé ó ní owó gan mo mọ̀ pé taste ẹ̀ high mo dẹ̀ mọ̀ pé o ní class but fà á kọ́ máa ṣe bí ẹni gbogbo yà wọ́n fẹ́ náà ni láti máa gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tọ́rọ́kọ́bọ̀ tó bá ń gbà èyí tó fi ń lo pop light ní abẹ́ sí ní abestos wàá kọ́ ṣe bí báyìí ni wàá kọ́ nìkan bẹ́ẹ̀ ṣe pop ni bá ti ṣe pop tọ̀ báyìí wàá kọ́ tọ̀ iná blue sí ni o lè ṣe iná christmas yẹn wàá kọ́ ra ring light ni tó bá ti download tiktok báyìí wàá kọ́ máa ṣe double tap your screen double tap your screen wàá kọ́ máa ṣe live video ni wo owó tó máa kọ́kọ́ pa báyìí wàá kọ́kọ́ pa two thousand dollars Ah, kí ló dé tí wò ó ṣe máa ṣe. kì í ṣe pé kò wù mí ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfa ọ̀nà fún ni ò jẹ mi ò lówó dátà tó rán ló máa ń jẹ dátà. wo gbogbo yẹn mi ì nísìn mi ì ń ṣẹlẹ́jọ́ mi ì lè sọ̀rọ̀ ẹnu mi tán. mo mọ̀ pé bí sórí irun orí ẹ̀ yìí tí mi bá kí n ṣe ọ̀tá jẹ́ àgọ́ fifteen k torí mo mọ ẹ tán wíìgì ní akílápàmàdù mi ti ẹ̀ ní surprise ẹ̀ fún ẹ̀ bọ́ mi mi ń ṣe low class high class ni mi. ó náà ni mo sọ fifteen k. sori nítorí ó sọ pé ó máa ń yàwó ni mi ṣe fẹ́ ru ọ̀rọ̀ ẹ̀ mi ti gbà ó mi ti sọ ẹ̀ o mi kàn fẹ́ rò ni nǹkan tí mi ń rò ni pé bí a kì í fún ní trial kí n wò ṣe ṣe understand but má jẹ́ kí èèyàn kankan gbọ́ nínú ilé yìí o mi ìfẹ́ jẹ́ ká mi ìfẹ́ jẹ́ ká sọ di nǹkan ariwo kí n kàn fi wò tó bá dẹ̀ ti ń tẹ̀wó change díẹ̀ díẹ̀ máa máa bọ́ sí wọn lọ́wọ́ because ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí mi ọ̀pọ̀ ni òwò bí téèyàn wà. ìwọ náà ló ṣàrò pé mi lè máa gbowó lọ́wọ́ ẹ̀ ó lọ́jọ́ tó bá fún mi ní ten k máa fún wọn náà ní one k. inú ìtorí ẹ̀ náà làwọn èèyàn ṣe máa ń pa àwọn èèyàn lórí owó but èmi ò ń ṣèyàn bẹ́ẹ̀ one thousand kéré èmi tẹ̀ ṣe wò pé bí abi two five àbí three thousand. mi mi mi lè ṣe yẹn o mi lè ṣe yẹn o. apá gan máa fún ẹjù yẹn lọ táìlà gidi ni ó máa ń gbaṣẹ́ lu ibo gan ó rí i pé nígbà tó dé ó bínú ra náà sórí prepaid ni. Ah, àmọ́ kò jọ but tó bá ti sọ́ṣà mi máa rò ó má jẹ́ kí èèyàn kankan gbọ́ Awo ni o. vala vaula bikini. vivian faula. ilé ilé ariwo. adé mi adé mi adé adé. ṣọ́ọ̀n máa dìé pẹ̀lú adé adé tó pé ah, ṣé adé adé kò ní nǹkan tó bá dé ni jọjọjọjọ o jọ o ọkùnrin tí ẹni mi rírí o ò tẹ́wọ́ rí bó ṣe ṣọwọ́ rè bí ẹ ṣe tíátà ó di ọwọ́ kúkúkúkú ni àmì ìrírú ọkùnrin bẹ́ẹ̀ rí. ìfẹ́ mi ìmùlẹ̀ mi ayé mi ò lè what a shame life hmm. ìfẹ́ mi ni mo diwọ́ kúkúkú bí ẹ ṣe national theatre àmọ́ wo bí ṣé owó nífẹ̀ẹ́ ni. owó nífẹ̀ẹ́ lọ́dọ̀ tèmi o owó nífẹ̀ẹ́ ah, tó o bá tẹwọ́ sí mi gbogbo ojú mi tó lè kúkúkú yìí kò ní rọ̀ o. Ah, àwọn bàbá wa sì ní ìfẹ́ kọfáàrí tí wọ́n ń tàn wá ni. Ah, àwọn bàbá wa ń scam wa ni. scam ti wà tipẹ́ o mo sì lálàrí ọmọjúmọ́ o nínú garden bó ṣe ń sáré lọ lọ rẹ́rìn bó ṣe ń sáré lọ lọ rẹ́rìn èmi náà ní ọkọ àkínwọ́n tí a bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì kóra gago bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì kóra gago ọwọ́ agbẹ́fọ̀dá ni èmi náà gbẹ́fọ̀dá ni àwọn aṣọ àṣọ pupa kan wà báyìí ó dà pẹ́jọ valentine nínú àlá mi bí mo ṣe ń rìn ọ̀gá àjílọ̀ rẹ̀ rìn mo ṣe ń rìn ọ̀gá àjílọ̀ rẹ̀ rìn. wọ́n á bẹ̀rẹ̀ sí ni. kọrin kó joró mi jòrú ló ń jó wá á ọmọ fẹ́ràn orin lójú àmì nínú àlàtí wọn làwọn ọmọ fẹ́ràn orin nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ joró mi jòrú ló wá bẹ̀rẹ̀ sí ní rèdì ló ń rèdì ló ń jó dákun sí otí jókọ́ sọ́ra rẹ̀ ọmọ ìjókọ́ sọ́ra pàmò àná. mi mi mi ráyè gbogbo ẹjọ́ burúkú tó ń ròyìn òun ṣe adé mi adé mi àwọn tí ń padé mi ṣé o mọ̀ pé owó ló fi ń padé mi ni ah, ah, olóhùn fẹ́ mi ò fowó fẹ́ mi mi ì tí ì rí nǹkan kan mi ì rọ́wọ́ ẹ̀ àkàn gbé fíṣù àti pọ́pọ́ọ̀fù lórí burúkú tí kò rẹni ra wọn wàá máa gbé bọ̀ mi ti róúnjẹ dé mi ti róúnjẹ dé ṣé nǹkan tí mo fẹ́ dì mú nìyẹn. ó ṣe pé fáwọn nǹkan tí mo lè wá ṣe gbogbo ògùn ná ó sì ní owó náà fi ń pàdé mi táwọn làtí àti mo tí wọ́n máa ń lẹ owó mọ́ra tó máa ń pàdé mi àdé mi. ìyá adé mi bọ́ fẹ̀ dé. adé mi ò tún bọ́ dé kí wàá ọkàn distance ara rẹ fún mi ni ọ̀jẹ̀ mẹ́rin ẹnu kọjá kọ tí owó lọ fẹ́. jọ kí ló rò pọ́n fi mẹ́rin ẹnu pa gbogbo ojú mi tó le pọn ó dọjọ́ tó bá tó tẹ̀wó kí n tó rẹ́rìn. a ò tiẹ̀ gbọ́dọ̀ tún lójú bí bàbá tí wọ́n lójú rẹ̀ nínú nínú ti five hundred naira ojú bàbá àwọn òsùn wọn àgbà wọn ti ṣe five hundred naira láti ní problem nínú ìlú yìí a kí ni mo lè ṣe fún kí ni mo lè ṣe fún kí ni mo lè ṣe fún o wisdom wisdom. don't leave me don't leave me. ọpọlọ ò ní fi Ah, mm. a èlò mo fẹ́ tẹ̀ tí àyà mi ó tutù ká lájọ tí mi àti ẹtì jọ ṣe báyìí nìsín àti mẹ́rin ẹnu dogun èmi fẹ́ mẹ́rin ẹnu. mi lónìí mẹ́rin ẹnu tó bá ti tẹwọ́ wá mẹ́rin ẹnu owó nìkan ló lè jẹ́ ń tújúká ọ̀rọ̀ bíbélì gan sọ ó ní tújúká olúwa ti ṣẹ́gun ayé. owó lobìnrin fi ń tújúká ṣe tó lè jọ tújúká owó ni o. Ah, mi mọ nǹkan tí mi ń ṣe náà ṣé mi mọ nǹkan tí mi ń ṣe. èmi náà mọ tí mò ń ṣe àmọ́ báláǹsì mi tí mo wá ń wò yìí báyìí báláǹsì mi lóòrùn yìí láì kì í ṣàìfì fifty five thousand níbi lákàntì torí mo mọ̀ tí mo fẹ́ tẹ̀ fọ́tínú olódùbà ẹni. tó fifty five thousand náà ó tó nínú nǹkan ní nǹkan. ṣe kọ́kọ́ pa àkáǹtì rẹ̀ náà. bẹ́ẹ̀ ń tẹ fúnra mi. tẹ̀yìn tó bá ti wọ̀ mo ti tẹ kóòdì tẹ̀yìn ọba ti wọ̀ sí. kó lè mọ̀ pé tèmi ni tiẹ̀ ní tòótọ́ ìfẹ́ rẹ̀ ń dá lọ́rùn tí n bá rọ́bẹ̀ ń jẹ̀kọ̀ ibi tí n bá sáà ti tẹ̀wọ́ fún nísìn. Ah, ó bẹ́ẹ̀ fifty five náà lọ tẹ̀. Ah. èló ni mi bá tẹ̀. wọ́n sì báyìí. ó dà yọ one thousand torí charges. ṣé ìtọ́jú àwọn bàbá wa náà rírè kan tó kọ́ àǹpọ̀ àwọn ìyá wa ó jẹ́ ìṣe wàásù jẹ́ ìṣe wàásù lágùn. àmì ah, ti gbọ́ iye tó bá ti wọ̀n ẹni kò ṣe ń ṣàmọ̀ pé tówó bá pé kò sì ṣiṣà jẹ. Ah, wàhálà mọ́dé báyìí mo fẹ́ fún fifty thousand sọ mi ti gbọ́ mi ti gbọ́ ó ti lọ ó yẹ kó ti lọ ó yẹ kó ti rí. kò ì wọlé o. wọ́n ló ń ṣe slow yìí láì Mr. Ladi ọdún wàhálà gbogbo ilé ìbáyìí. ó ti wọlé. a ah, kò ṣe dà dẹ. lẹkùn mọ́tò bó ti wọ́n ní kó wọ́n ní kọ́wé tì báyìí wọ́n lọ́wọ́. Ah, ìyẹn rí rí ẹnu rẹ lẹ́nu dákun. mo ti dẹnu mi ti dẹnu kùkùkùkù tipẹ́ bí mi sì róúnjẹ mi lè gbà kó ṣá mi jẹ tó wáyé pẹ́nu rẹ̀ ń gbá torí pé ó di ẹnu kúkúkú ni ń gbá lára tèmi náà tẹ́lẹ̀ mi ń gbá lẹ́nu mi jẹ́rìí lẹ́nu bọ̀ lẹ́nu lọ. wọ́n dárọ̀ báyìí láńgbèjì rò tó yé mi mú gbà lẹ́yìn tó gbowó òbí mi lẹ́yìn tó gbowó ọwọ́ àti wúwúwú. oúnjẹ ni wàá lọ oúnjẹ wa àwa jẹ ni màá wa tan tẹlifíṣàn ni màá tan fáàn gbogbo ọmọdé gbónúlé wà tutù nífẹ̀ẹ́ mi mm. máa wá tún tẹlifíṣàn mi máa tún fan mi máa wá fẹ́ ra lẹ̀. mi máa wọlé ah, lẹ́yìn tí mi máa bá ti jẹun tán àbí ọ̀dà ọ̀dà ọ̀dà jáde báyìí já mi five thousand ní owó tó ń ṣe fún ọ. ní wo mi kì í ṣe transfer mi ìdẹ̀lé tm owó kì í jáde owó tó bá ti wọlé ò kì í jáde inú àkáǹtì mi. ṣé o ìgbà tó ń gbó lọ́wọ́ mi tó wá gíbò owó tó ní ẹlú ẹlú ẹ ta ni ọbẹ̀ mi jésù rú báyìí. Hmm. Ah, kí ni dé mi nígbà kó ṣàmì jẹ mọ́ o ọjọ́ tí ń lọ gbogbo ara mi máa padà o ara mi tó ti ń move ó máa padà o. ṣé wàá kú dúró kí n fi gbàjọ. kò sí wàhálà ni màá dúró bọ̀ tó bá dẹ̀ ti di ìgbà náà. irú wàhálà wo nílé rẹ five thousand tó kù mí ní ìsìnwọ́n ìtútù yọ charges to báńkì èmi mú fowó pò nù ẹ tún ti báńkì ti yọ fifty five naira. Mm, filẹ̀ a máa ṣe lọ́jọ́ mi. Ah, irọ́ kódà máa mọ̀ máa ṣe máa skúùsì ara mi àbúrò wàhálà mo wà báyìí wọ́n lọ kódà tó o ní fún mi níbi ẹlẹ́kẹ̀ níbi ẹ̀fí ètè kan bí ẹ̀kẹ́ rẹ̀ dọ̀tọ̀ wọ́n sì bẹ́ẹ̀ ah, ọ̀daràn báyìí wọ̀ náà kódà kódà tiẹ̀ fọwọ́ rẹ̀ síbi èjìká mi dákun ọjọ́ ah, ah, ọkùnrin wọn rí ta ní wàhálà mọ̀ mọ́ mo tán. má pẹ́ o má pẹ́ o <laughs> eh, eh. tó bá fi lè pẹ́ mi ti lùzẹ̀ nìyẹn o. yahoo agboolé ìgàn ó dájú gbogbo àwọn àwọn gbòòrò lọ. ọmọ ìdààmú bọ́ọ̀ tí ń wo mi ìyá mọ̀ jẹ́ mi o hmm ọkàn mi ọkọ balẹ̀ torí kò ti dàbí ẹni pé ìdí oúnjẹ rà. nígbà mo ti gbogbo ilé oúnjẹ báyìí pé ẹ dákun mo fẹ́ ra oúnjẹ fún fẹ́mi mo sì máa ń tọ́ ọmọ oúnjẹ mo mọ̀ kó tú sí i so gbogbo nǹkan tọ́ ọmọ oúnjẹ bí mo ṣe ń bèrè wọn láwọn òní chicken and thief ni mo kọ́kọ́ fẹ́ rà fún chicken and thief chicken and thief wọn láwọn òní chicken and thief wọn ní kí n lọ sọ́dọ̀ àwọn àbòkí yìí ní rárá èmi wà máa ta èmi wà lọ́mọ ra dundun àtàwọn tọ́kí two hundred fọlọ́lùfẹ́ mi kò lè wọ́ọ̀kì chicken and thief mo fẹ́ àmọ́ sẹ́yìn mọ́ pàrọ̀ fún ẹsẹ̀ mo fi rìn wálé hmm. ojú mi bó ọkàn mi ọ̀balẹ̀ ah kò sí ọwọ́ sì ń fọwọ́ tún gba ìdààmú mi pọ̀ ah dán ọjà ọjà ọjà ọjà ọjà bẹ́ẹ̀ Ah, ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ní ah, sùúrù ní sùúrù ìwọ náà ló fẹnu sọ́nsìn pé orin lọ orin ìbọn ni hmm. ẹ gbogbo yẹn máa máa gbá ah. mi ìdẹ̀ kí wọ́n láìkì kéèyàn wà lórí mi kí gbogbo ẹ máa gbá nǹkan tó máa ṣe ń sìn ni pé o máa lọ bomi sára o máa freshen up. wọ́n sì bẹ́ẹ̀ tó ní gbígbà ni máa eradicate ẹ̀ sẹ́ta àwọn òrìṣàfẹ́ mi lébi tó bá Ah, ń gbá lára mi ni màá tẹ Ah, dákun. ẹ pẹ́ẹ̀fù pẹ́ẹ̀fù ò lè borí òrùn. ó ká mi òkùnkùn ò lè borí Ah, nù. ọmọ líle. ọmọ wèrè. kàtàǹgà. sàṣàlà. kò ní bàjẹ́ fún ọ ká mi. àtiwọ́ náà. orí mi tán káráyé má lọ orí mi tán rùn. tó bá ti wọ balùwẹ̀ gbápá sókè kò fọ gbogbo bẹ̀ gbogbo palapolo kò gbé sókè kò fọ gbogbo bẹ̀ gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó gbé sókè kó fọ gbogbo bẹ̀ kí bẹ́ẹ̀ mọ́ ṣaka. àmọ́ ká má parọ́ ìwọ náà ti ka part of the body jìnnà kókó pàlà polo pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́tà láì ṣe pẹ́lẹ̀ ah. bí mo ṣe ń wọ yìí làlá lọ jẹ o. Ah, ah, kí ló rí. ọ̀wá mọ̀ tó ṣẹlẹ̀ tí bá ti wá wẹ̀ tán tí gbogbo ẹ̀ bá ti mọ́ fónífóní bá a nílà gbogbo kórópó kójọ́ bẹ́ẹ̀ tán tẹ́hùn yan ti gbẹ́nu ti gbẹ̀yìn. àṣọ ó sanwó lílà. Ah, ṣé tó bá tún wá ra sóòtì onígi ṣé wọn tún sanwó fún ọ tó. ṣé mo máa lọ rẹ́ǹtì ẹnu ni ẹnu oní kí n fi là. ẹnu tí ń bẹ lẹ́nu yìí náà. ó sanwó lílà. ọ̀dà wọn bọ̀ mo wò náà wò pé tó bá ti kàn láà fúnra ẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀ mi fúnra. mi ti gbọ́. Ah. kọ́fọ́mà ti daraba daraba ribirabata chapa gẹ́ngẹ́ chapa gẹ́ngẹ́ yàrá sí wọn ojoojúmọ́ fi ń ah bàbá apá gbìyànjú o a ó gbìyànjú o ó ra chicken and cheese lọ́tọ̀ ó tún wá ra extra meat ah wo extra meat yẹn mò ń jẹ lọ́wọ́ ó mọ àwọn ẹran kókò yẹn ó ra forty forty ọmọ etí forty jẹ. Ah. pè létà máa pè létà. wọ́n ah, fọ́. Ah. ta nìyẹn. ẹbí apá ni máa ń sílẹ̀kùn. apá. Ah, mo ti láwẹ̀ mo ti láwẹ̀. owó mo ti tilẹ̀kùn lẹ́yìn mi ilẹ̀ bọ́ta mọ́ ilẹ̀ ti ṣú o. àwọn ò ní fi èsì kọ́ ìrọ̀gbọ̀rọ̀ ìrọ̀gbọ̀rọ̀. ìrọ̀lọ́rọ̀ kẹ̀. kọ́fọ̀ sílẹ̀kùn jẹ́ wọlé lé. mi ilẹ̀ bọ́ta ò dúró síbẹ̀ yẹn o. àwọn aṣẹ́bẹ̀ ẹrú ti dìde. kọ́ lóòótọ́ ni èmi sápá. mi ń bọ́ apá má jẹ́ kí n bí máa lùzẹ̀ o mi máa lùzẹ̀ o. sórí ta ẹni. kí ló ṣẹlẹ̀ sẹ́yìn. ẹ̀yìn mọ́ ọ̀dà ni. kí lè lè kí ni lẹ́bù. kí ló ṣẹlẹ̀ gangan mo wọ́ ọ̀dà lùkúdì ni. wọ́ ọ̀dà ni. lùkúdì three hundred. ta ló fẹ́ lò fún. ìwọ ni. kí ni ẹ ló tó yìí. Ah, tí èdè mọ̀ra three hundred mi ọ̀wá lóhun tí kò gbà lọ́wọ́ mi. nígbà tó ń máa di ìwọ àti ta ni èló ló ná. èlé ìwọ gangan bó ṣe wà yìí o ti gba fifty thousand naira cash ọmọ adúrún tí mo ọ̀dà fún ọ lónìí ọmọ bó ṣe fojú mi rí o tún jẹ chicken and tips o tún gbẹ ceramic àbúrò ceramic lórí kiri tí mo rà ní. báyìí wá kọ́ tíríọ̀n dẹ́lẹ̀ rà ní mo dára tí mo rà yìí. sọ́bẹ̀ fún ni àbí bó ṣe yọ ọ́ wọn. èmi máa ń lò tẹ́lẹ̀ ọmọ kan ti dákú mọ́ mi lábẹ́rẹ́ èmi náà fẹ́ gbogbo ká wèrè tó ṣe fún mi lónìí mo fẹ́ kó pé ó kù mọ́ mi lábẹ́ báyìí wọ́n sì fa tóyìn báyìí kú wọ́n fi fa òkú rẹ̀ kó lábẹ́ mi lálẹ́. mo fẹ́ ṣòfò mo ti rí gbogbo èèyàn mo ti yọ kẹlẹkẹlẹkẹlẹkẹ mo ti fi mú filẹ bó ṣe wò mo ti fi mú kó pàǹtì kò sí mo ti fẹ́ ṣe fọwọ́ lè nǹkan fọwọ́ lè nǹkan fọwọ́ lè nǹkan dáa dáa o máa ń di ẹ ṣáà. ó tún ti kí ló ṣẹlẹ̀ apá. Ah. Ah, ah, bí tí mo ń sọ mi tí mo ń sọ mi tí mo bá tètè bẹ̀rẹ̀ sẹ́yìn. ó sọ ẹni bo kí ni sí ọ kí ni sí ọ every seven seven seconds ni yìí tó tún ti bẹ̀rẹ̀. níbo níbo níbo ó tún ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ níbo kí ni má ṣòrí má ṣòrí burúkú má yẹ káwọn ará lè gbọ́ náà. ara ní kankan ò lè wá káyì ìfowólé nǹkan má fà yé mi jẹun lókè ní tí mo lò yìí má fà yé mi jẹun díẹ̀ fà mí mímú wà láwọn olélé wáyé. kí lè dé wáyé náà wáyé náà. kò sí kò alẹ́ dẹ́ so. Adelekiri eh? wọ́n sọ mí di òòsà ìjí kẹ́ńjì tí wọ́n ń bọ nílùú wa kí mo lóbo pẹ̀lú mo ti ah o ìjí kẹ́ńjì kú mi. tó bá tó bá wá ikú ni. lẹ́dúró owó tó gbà lọ́wọ́ mi lẹ́dúró owó tó gbà lọ́wọ́ mi lẹ́dúró owó tó gbà lọ́wọ́ mi kàn fọ́ òun ní wà kọ̀ǹfọ́tébù o àbí wà láwọn ọmọ tó rà mí sí lẹ́dúró owó tí mo tẹ̀sí ọ lẹ́rìí kí mo kì í ti parọ́ pé gbogbo ọwọ́ tí mo fi ń tẹ̀wó pé mo ti ní wíkìlò nísìnyí owó tí mo tẹ̀ sí mo ti risk life ara mi báyìí owó ni mo tẹ̀lé ó padà paint mi bí o sàjìkẹ́jì ṣé tèmi ò báyìí báyìí mo risk ara mi mo tẹ̀ owó customer owó táìsì táìlà ẹ èrè ló máa tó ok àti èkìtì advance ẹ san ìgbẹ́jọ́ náà máa ní kẹ́ owó ìgbẹ́jọ́ náà yé balẹ̀ ah náà tó gbá ayọ̀ létí owó táìsì ẹ owó ìgbẹ́jọ́ náà yẹ́sì. Oganjola sound and light Oganjola sound and light sẹ́yìn mi ò ti bàjẹ́ báyìí kí ni ìtúfẹ́ gómìnà kí ni ìtúfẹ́ gómìnà sẹ́yìn sọ̀kọ̀ sí dúdú yorùbá kò kókó ṣé ní ìsìnkú wọn ti fẹ́ wáyé tọ̀ lórúkọ ah, yorùbá ìyá musa kò ní bá tọ̀.